sófè Ibrahim wa Musa lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run ọba tá a gbọ́dọ̀ mẹ́kì ọba àná ọba òní ọba láíláí ọba tó pa àkọsẹ̀ ọba tó dúró tí ò farati nǹkankan tí nǹkankan ò lè dúró láì farati ọba tó ní gbogbo ayé ọba tó létò ayé ọba tètò ayé yé ọba tó já sí wípé ó ti ṣètò ayé ṣáájú kó tó dáyé gbogbo ayé yẹn bá a bá fẹ́ ṣe nǹkankan á ti palẹ̀mọ́ ní dáa fẹ́ ah, tí dásìkò tán àwọn bá tó láàtò máa palẹ̀mọ́ rẹ̀ tọ́lọ́hún ò rí bẹ́ẹ̀ àtọ́rọ̀ àlékún ìgbé ọlọ́run àlékún ìgbé ọlọ́run àlékún àánú ọlọ́run lọ́tún lọ́tún fún ẹ̀mí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn alẹ́ ànábì àwọn ìyàwó àwọn sàábì àti gbogbo ẹni fi dáadáa tẹ̀lé oúnjẹ ọlọ́run tíjọ́ tẹ̀lé ọlẹ́ pàdé ọlọ́run àtẹ̀yìn àtàwa kọ́lọ̀ máa yọ wá lẹ́nu kẹ́nà gbogbo àlùmọ̀ àná Muhammad olólùfẹ́ àṣúrọ̀ káàkiri gbogbo ayé tẹ́ẹ̀ ti ń gbọ́ wa tẹ́ẹ̀ sì ti ń wò wá à ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa àṣúrọ̀ ibi tẹ́ẹ̀ ti ń pàdé èmi ọmọ ẹ̀yà yín Dr. Imam Ibrahim Abubakar Eleke Kuntu lórí ìkànnì nígbà tí náà lè ti ń pàdé mi ìkànnì alábàárìkà ìkànnì ìdùnnú bẹ́ẹ̀ látòrí olùdásílẹ̀ kẹ́ni náà wọ́n fi ká ní gbogbo àwọn aláṣẹ ọlọ́run burú ṣe yín ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Taiwo Hassan ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Kaide Abiodun Phillips Haji Abdulgani tí wọ́n bá wa di kámẹ́rà mú ọlọ́run má jẹ́ màá padà sí igbó ọlànàbùwà muhammad sallallahu alayhi wa sallam. akí ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí kú àwẹ̀ ramadan ọlọ́run mọ́sàdí àgbàjá ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà nìkan tó gbàjá ẹ wò ó nísìnyí ẹ wo ibi tó dì lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ yìí abẹ́ ọlọ́run àláfíà ara ìdùnnú ìyọ́nú ọlọ́run nìkan mọ́sàdí àfi gbà ọ̀lẹ́lẹ́ ahawulẹ̀ wàlẹ́ kú wọ́tà illa billah gbogbo tí débà ni táyé báyà káwọlé wípé yé àgbákò máa ṣe lámáyìn ọlọ́run má jù débà wa bàtà ọ̀fọ̀ bàtà bàtà ilà abilà ìlà àlè ìlà àlè gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń ṣàdúrà fún wa gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń kí wa àwa náà kí yín o afọlọ́n kí yín afànẹ́bì kí yín àpàdà ṣíbú ò ní bá yín ọpọlọ yín ò ní dàrú ọ̀rọ̀ tí yín náà ò ní jọba alibarika la hawla wala quwwata illa billah. show limits. oṣù àpọ́nlé. ń bá lọ látàná mo pè ní jíire mo wá sọ lánàá wípé èèyàn máa jíire pẹ̀lú àwọn tó já sí wípé ojú wọn ni wọ́n fi fẹ̀yẹ ni wọ́n sánà kó má dáa fún ni ó wá dáa fún ọ lójú ẹ̀mí wọn àdúrà tí wọn lọ́hùn gbà àdúrà ti tiẹ̀ àtàwọn tó bí ọ lọ́hùn gbà àdúrà tí wọn ni wípé kọ́mọ yìí kọ́mọdé èèyàn náà lé wa àdúrà tó lọ ti dáadáa àwọn òbí tiẹ̀ àtàdúrà tẹni kò dèèyàn Ọlọ́run ó wá fi tiwọn lẹ kò gbá wá gba tiẹ̀ só yẹ kó gbìjà ara rẹ só yẹ kó sọ kò bá kàn gbé ọ̀rọ̀ sí wọn mo sọ fún ọ mo sọ lánàá wípé ìwátáyé ọmọ ológo kì í fara sìn alimada Muhammad tá a bá wá ní tá a bá wá ní dènà pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì níjọ́ tó bá dáa fún ni ṣe rí dídáa fún gangan ìmọ̀ gbé ìwà ní ìwọ̀nú ayé yẹn tó yàtọ̀ sí ìwà téèyàn bá bọ̀ inú ìwà tí dídá fúnni máa gbé wọ inú ayé ẹni òun ni ìgbéraga òun ni àyà níní òun ni ẹnu mi gbọ́rọ̀ òun ni ta ni ń sọ̀rọ̀ mẹ́rin yìí tó bá dá fúnni dáàyè kan nú ayé mẹ́rin ó wọnú ayé yẹn ìgbéraga wọ yí ẹlòmíì níbi táwa wà yìí kò sí nǹkan kan ẹlẹ́ẹ̀kejì òun ni ta ni ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ ta ni ń sọ̀rọ̀ ta ni ń sọ̀rọ̀ ń bẹ̀ àwọn ẹ̀kọ́ ni ń bá sọ àlùmọ̀ àdá Muhammad bó ti wá rí yìí a gbọ́dọ̀ lo kankan nínú mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú àwọn pẹ̀lú ìran kejì ta ni wọ́n àwọn tó jásí pé ẹjọ́ sí kékeré kò sí ẹni tí ó fẹ́ bí ọmọ tó wáyé wá wòran tinú rẹ̀ ó dùn wípé ìrùn tó ń fẹ́ bínú òun kálukú dáyé ó kálukú bímọ sáyé tán àwọn ọmọ òun ya tí ọlọ́run ní ó yà ni ọmọ téèyàn náwó lélẹ́rí ó lè má kọ kádàrá ìjọ olówó láyé ọmọ tá a rówó lélẹ́rí ó lè jẹ́ ọmọ tí ó là tí ó lù ìgbọ́n bérebére kò sọyàn dolówó kéèyàn ó sì gọjù sùkú kéèyàn ó gọjù sùkú lọ kò ní kéèyàn ó tòsí ẹ kíyèsí kéèyàn ó fọ́ lójú kó di létí kó rọ lápá kó rọ lẹ́sẹ̀ kó tún wá súnké báàbà dà lọ́la dà lọ́la bọ́lá ọ̀hún bá fẹ́ dà lọ́la yóò dà lọ́la kéèyàn gbọ́n kí ọgbọ́n èèyàn ó lè fò kòtò kó lè fò gegele ọ̀rẹ́ mi ọgbọ́n ò lè fò kádàrà ọmọ táyé ń rò ní òru pé níléèwé ọmọ yìí ti wá dọ́ọ̀lù báyìí ó lè dọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ kí kádàrà ìjéèyàn rẹ̀ kó ṣàpù ọmọ mi ṣàpù níléèwé tọ́jà sí kọ́ dà ẹ̀ tó máa jí òun ni síbẹ̀síbẹ̀ kò ní déèyàn nú ayé bí òbí ru wọn ò bá dèèyàn mímọ̀ ṣe tiẹ̀ kọ́ ló jẹ́ kó dèèyàn níjọ́ táwọn ọ̀rẹ́ rẹ̀ dẹ́jọ́ tí kéke tí wọ́n bá ń kí ọ kí wọn jẹ́ káwọn èèyàn tí wọ́n tẹ́ tó padà pàdé wọn nínú àjò ayé nígbà tó padà dèèyàn tán jẹ́ kí irú àwọn èèyàn wọ́n rí níbi wípé ọ̀rẹ́ mi nì àjọṣe kékeré nì jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ àjọṣe kékeré fi iyì rẹ pọ́n wọn lé ọ̀dà àbúrò rẹ bù wọn lówó à ń bẹ̀rẹ̀ dá sí i máa bù wọn lówó nítorí wípé iná ò àìná yóò pọ̀ sí. ìhàwó ni ìwọ tó dáa fún lòun kọ sáwọn èèyàn tẹ́ ẹjọ́ ṣe kékeré tó dán lójú pé òun ò sọlẹ̀ ọ̀rọ̀ wo ló ń sọ sí wọn ṣé kìí kò bá fún mi nínú Ramadan yìí ẹ̀kọ́ tí mo fẹ́ kó orí kọ́ ń bẹ̀ ni wípé tó bá dáa fún ni ju ẹgbẹ́ ẹni lọ a kì í tún jẹ́ kó jìyàn kó jìyà kó pàmàpàmà ètè ìtumọ̀ rẹ̀ ni wípé ó ti dá ó ti dá fún wọn jùlọ ó sì gba kámúdé di kó dá fún un kìí ṣe pé kọ́rẹ́ rẹ̀ wálé kó tó wá sọ fún un pé wá sọ fún ìyàwó pé fún kọ́kọ́rọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ fọ mọ́tò yẹn nítorí wípé ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀rẹ́ ẹni ọmọọṣẹ́ ẹni ọmọ ẹni mòrídìí ẹni àtẹni ó gbà fún ni ẹni tó bá ṣe pé ẹjọ́ ṣe kékeré ẹjọ́ ọjọ́ rẹ ni tó já sí pé nítorí kó dáa fún ọ ló fi múùfù mọ́ ọ má gbé sípò ọmọọṣẹ́ rẹ má gbé sípò mòrídìí rẹ

rojọ́ wípé ó yìnbọn o bẹ́ẹ̀ lábẹ́rẹ́ pé níbo ló ti rọ́ta níbo ló ti rí ìbọn ẹni tó kí ọta sínú ìbọn ó yẹ kó jìyà ju ẹni ó yìn lọ nítorí yóò bá sọta nínú ìbọn kí ni ó yìn ẹni tí ń bínú ẹni bá ti bọ́ àti wọ́pá àbùtó ó yẹ ká bú ẹni tó hùwà tí wọ́n fi ń bínú ẹ̀ nítorí wípé ògo tó mú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bínú ẹ̀ kò sí ẹni tí ń dá fúnnú agbolé tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lójú rẹ̀ sẹ́yìn tí ò yá àwọn èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ yín máa bínú wípé kìláàkùtù ọlọ́run wọ́n máa sọ̀rọ̀ mi lẹ́yìn wọ́n máa sọ̀rọ̀ mi lẹ́yìn ìsọ̀rọ̀ lẹ́yìn àpẹẹrẹ kó dáa fún ọ ẹni tí ò bá dáa fún ojú rẹ kó sì sọ̀rọ̀ rẹ pé wá kí ni lédè tó ń bá kí wọ́n yóò tiẹ̀ ní láyé kan ò tiẹ̀ ní kúrì kan ìtumọ̀ rẹ̀ ni pé kò dáa fún ọ wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ó yẹ kó tún kó tún bọ́ sẹ́gbẹ́ kan kó ní ọlọ́run mà tún pẹ́ so èmi náà tún wà nú ẹni táwọn èèyàn sọ ẹrù tí wọ́n kalẹ̀ lẹ̀ táwọn agbẹ́rù mi lé ẹlẹ́kẹta ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti dèèyàn ó ti ga lónìí bọ́tí ibi tó ga dé òun bó bá ti ga tó náà bẹ́ẹ̀ ni ó ti wálẹ̀ bó bá wá bó bá wá nalẹ̀ òun yóò sẹ́lẹ̀gùn ẹ̀yìn kí ni fà tó fi jó wálẹ̀ òun ni wípé kò díire pẹ̀lú àwọn tí wọ́n jọ ń rìnrìn àjò ìjéèyàn nínú ayé níjọ́ tẹ́ ẹ̀ tó ń bẹ́lò míì ń sọ̀rẹ́ tẹ́jọ́ rìnrìn àjò òun ni ló ti ń rìkọ́dù gbogbo múfímẹ́ǹtì ẹ pẹ̀lú wọn ṣé kò yẹ kó o fura sẹ́rí ká sóògùn owó ká má sóògùn owó ẹni tí ó ní ó ní ẹni tí ò ní ní ò ni, mo bí wọ́n ti ń pààyàn tó ń ṣe gbá tó ń lo eléyàn tó ń lo kinní tó ń lo kinní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ jọ ń sọ òun ní rìkọ́dù ẹ rìkọ́dù ọ̀rọ̀ yín ẹ rìkọ́dù múfẹ́ǹtì yín ibi ẹ̀ tí jọ ń pàdé bẹ́ẹ̀ tí jọ ń sọ̀rọ̀ àwọn tẹ̀ ń bá ṣe ó rí pé ńgbà tó dèèyàn tán àwọn kinní òun ní fi ń tírẹ́tì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ ẹ̀rọ kò níyàwó méjì lónìí kèé ṣe pé òun ni òun fẹ́ níyàwó méjì àṣírí bó ti dèèyàn tí ò ṣe túwò ń bẹ lọ́wọ́ ìyàwó ẹ̀ èyí wọn wà bí pé ṣe fẹ́ẹ́ fẹ́ẹ́ obìnrin ẹ̀fẹ̀ wò kárì kò sí wàhálà ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀sà mọ̀ pé ẹni tí a ní nǹkan dájọ́ múlẹ̀ àwọn ọ̀rẹ́ tẹ̀ jọ rìnrìn àjò ayé díire pẹ̀lú wọn láti sìn nítorí tó bá dáa fún ọtán kó má padà wẹ̀yìn bú ẹkún ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lónìí tá a rò kó fàárọ̀ dáa fún wọn kí ló dé táwọn èèyàn ń já wọn bọ́ lọ́sàn kan òru kan kò sẹ́ni tó fà á táwọn èèyàn fi ń já wọn bọ́ lọ́sàn kan òru kan tó tayọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sí bí wọ́n ti bẹ̀rẹ̀ mò ń wo kíní kan ní rí àwọn kíní social media wọn àwọn aláwo wa lọ sí ilé ìjọsìn kan wọ́n sì lọ lè wú ohun tí wọ́n á rì mọ́ àwọn àti eh, alàgbà àwọn ò bá wọn ṣe mọ ní tó sì rì mọ bí àwọn òjò àwọn òjò àwọn àwọn àwọn òwú nǹkan àwọn lọ àbùkù wo ló tó kí aláàfáà ó kú káwọn àfáà ó rò wípé á sìnkú rẹ̀ lọ́nà tó dáa káwọn aláwọ wá ní ara àwọn ni kí làwọn wánú ayé tó bá wọn ìwásáyé wa gbogbo ńlá níláyé ojú méjì lọ èyí tá a mú wáyà ní dáadáa yé ni méjèèjì wọn lọ́n lónìí kò wá séyìí tó lè fi wá lọ́kàn balẹ̀ wípé a lò kalẹ̀ tí ò bá ti fi wá lọ́kàn balẹ̀ wá lò kalẹ̀ kí là ń sáré wá sí. àdúnyá bá rún àmì kò odò tó jìn láyé o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti tẹ̀rí sínú odò ayé o bóò ni wọn náà ti ní tẹ̀rí sínú odò ayé. àwọn tẹ́ ẹ̀jọ́ rìnrìn àjò ayé ọba ṣọ́ra pẹ̀lú wọn ọlọ́run ròyìn kárúnà fún wa náà sọ́tò kọ́sọ́ọ̀sì kọ́ ọlọ́run ní inna qaruna kana min qawmi Musa kárùnà tẹ́ rí hùn nínú ìjọ ànábì Musa ló wà fabagha alayhi ó padà gbẹ́rù mọ́ ẹ̀sà ànábì Musa wà ataynahu min al-kunuz adá kárùnà lọ́lá débi wípé inna mafatihahu àwọn kọ́kọ́rọ́ ibi tí ń kó góòlù sí kọ́kọ́rọ́ òun pọ̀ débi pé tí wọ́n bá kó sínú àpótí tó lágbára àádọ́rin ft men àwọn èèyàn tí wọ́n sangun àádọ́rin èèyàn ni ó wù kọ́kọ́rọ́ lé owó rẹ̀ ká tó wá wí pé ibi tó wo gangan wà. àwọn àjọ rẹ̀ sọ fún wọn wípé làtẹ̀fà nítorí pé gbogbo tá a bá fi ọbẹ̀ tá a bá fàkùbò sí kọ́nẹ̀ tí ò bá fi lè jóná yóò náà kí ló dé àfi tó òfin kíyèsí àwọn tẹ́lẹ̀ jọ rìnrìn àjò ayé máa ń rìnrìn àjò tí ó padà dùn lẹ́yìn wọ̀ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá mọ̀ pé báyìí òun ó ṣe dáa tó nù nítorí lọ́lẹ́ darapọ̀ mọ́ òun ní darapọ̀ mọ́ má tò ní lọ́lẹ́ bọ̀ lájẹ́ nítorí wípé bá àbá tètè kú gbogbo nǹkan ní ó balance ká tó kú láyé ẹlẹ́ẹ̀kẹrin àdúnìyà ayé tẹ rí ni ogun ni ogun láyé ogun tí ẹ̀dá máa ń jà láyé ó tó oríṣi méjì nínú ogun tẹ̀dá máa ń jà láyé òun Ajogunba, àjogúnbá bàbá rẹ ìyá rẹ ni wọ́n kórìíra wọ́n kórìíra bàbá rẹ wọ́n kórìíra ìyá rẹ ṣùgbọ́n ogun tí wọ́n gbọ́ ọjà wọn kì í ṣèwọ ló ṣẹ̀wọ̀n kọ́nà àti tí wọ́n kórìíra tọmọ wọn bèrè fún yín rárá òsèmí òsèmí ẹnìkan wọn bí ẹnìkan àbẹ́nìkan wọn bí wọ́n sọ fún tọ̀ pé níjọ́ tí wọ́n fẹ́ ìyá rẹ̀ wọnú ilé ìwà bí tí ń kí gbogbo àwọn èèyàn ni ó nàró gomboro kí mi ni ẹ ń túmọ̀ sí wípé ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ ni wọ́n fi ń bi òun ogun kanu ogun ẹlẹ́ẹ̀kejì òun lógun ó yé mi kò yí ọmọ eléyìí bẹ́ẹ̀ ni níjọ́ tó màkà bá ń sepò kínní ọmọ tí ń rúpò ìyá àti ò ní rí wípé bá a ti kọ́nù ọmọ àwọn lè má mọ̀wé kí ìjẹ́ èèyàn ó pè é ọ̀pọ̀lọpọ̀ ìyá ò ní rí bẹ́ẹ̀ ní tí wọn ó rí ni wípé ọmọ tí ń gba kò kínní wọn ń lògo ọmọ mi ó di kọ́ màá wọn máa jagun inú ogun tá à ń pè ní ogun àìmánú ogun ẹlẹ́ẹ̀kẹta òun lógun kí làwọn òbí àwọn òbí àbáwọn tí wọ́n tẹnu lé yín láti ṣe kalẹ̀ lẹ̀ inú ogun tí ìjà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni èmi kọ́ mo wí kùránù ló wí tọ́lọ̀ ń bá ọlọ́run sọ fún wa wípé fatika buyutuhum khawiyatun bima zalam ilé wọn ló dahoro pẹ̀lú ìwà abú tí wọ́n ti wù sẹ́yìn ìbéèrè náà béèrè ni wípé tọ́lọ̀ ń bá ní ilé wọn dahoro ṣé ilé building gangan irú èyí tí mo wà yìí ṣé lọ́lọ́run wí ni rárá àwọn tí wọ́n bẹ́nu léwọn lọ́lọ́run gbà lérò pẹ̀lú ilé ọlọ́run kọ́ ní ń lò báwọn yorùbá náà máa ń lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kí yorùbá wọn ní ilé ń kọ́ o ṣé ilé tá a kọ́ ni wọ́n béèrè àbáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ̀ ni wọ́n béèrè so ìtumọ̀ rẹ̀ ni wípé ogun táwọn òbí ẹni ti ṣe kalẹ̀ lẹ̀ táwọn táwọn táwọn táwọn tí wọ́n sẹ̀yìn lẹ̀ ti ṣe kalẹ̀ ìmọ̀ ajá ìmọ̀ ajá wọn èmi kọ́ mo wí ṣé Kùránì wí báwọn ànábì náà tó wí ànábì náà tàkà yẹ ọdún lẹ́nu tìfikù fa iná àrùkọ dasaasun ibi tẹ́ dàtọ̀ yìí sí obìnrin tó fẹ́ tí o máa bímọ fọ kíyèsí dáadáa nítorí bí tọ́ ti lapa bẹ́ẹ̀ làtọ́ lapa ìdáhùn òbí rẹ̀ ṣe yóò hàn lára ẹ̀

àti àti àti àti àti sẹ́nisẹ́ni ọ̀pọ̀lọpọ̀ bá lágbára àti sẹ́nisẹ́ni wọ́n ó sì sẹ́tọ̀ ogun kanu so gbogbo ogun tẹ́ wọ́n á yẹ tí mo kà kalẹ̀ yìí lápapọ̀ ìgbà kọ̀ọ̀kan ní ayé irú ogun máa jáyàn ṣe wá rẹ̀ tó bá dúró ti ní lójú ogun ó ti gba kú ẹni kú ọlọ́ọ̀ni ọ̀pá ẹ bá tún jòkó jòkó ẹ jẹ́ mi náà tún jòkó ẹni ó bá lè dúró tì ní lójú ogun gẹ́sẹ̀ bó lè torí ẹni kú rárá ó ti gba kú ẹni kú ọlọ́ọ̀ni ò pa èyí ò lánú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí wọ́n ń dàlejò lóhùn àánú wọn fi ń ṣe mí èló lẹ fẹ́ gbà lọ́wọ́ yàn tó já sí pé báàfà báàfà kan bá fi lè kú nísìn gbogbo àwọn tí wọ́n wọ́dọ̀ rẹ̀ wọ́n dà sọ́dọ̀ ẹlòmíì ọmọ ń tọ̀ wọn àti ìyàwó rẹ̀ àwọn wọ́n wá chance ni àwọn tí wọ́n dúró tì ọ́ nígbà tójú ogun le ṣé kìí sáwọn ló lọta lọ́ta lónìí gbogbo olúwa yìí gbogbo ẹ̀dá ní máa ṣẹlẹ̀ sí. àwọn àlejò ẹ wádìí ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn wọlọ́ọ̀hì ọ̀rọ̀ bọ̀lùkàbà ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹ bá rí tí máa ń bá yàn ẹ lè kíyèsí inú ẹni tá ẹni ẹni èèyàn mẹ́ta ń bẹ tí ò yẹ kó gbàgbé nínú ayé rẹ gbogbo bó ti wò rí gbogbo tó bá wù kàn ṣe fún ọ kò yẹ kó gbàgbé wọn nítorí pé o gbọ́dọ̀ mọ expect kí wọn máa ṣe dáadáa fún ọ lọ nígbà tó wọ́n sọ náà ọlọ́run kan ṣe dáadáa fún ọ lọ ni ṣe mí mísì ẹ̀ ni ó bímọ ń gbà mí ó bímọ yìí ó bímọ ń gbà mí ó bímọ kú ó lóyún mi kọ́dọ̀ nípa kó lóyún lé ìbímọ ó sì lóyún mi bó ṣe tutọ́ ló máa pariwo náà rún mí ìsàlẹ̀ kún kán mí bọ́lọ̀ ti tò ní ìbéèrè tá a bá béèrè tó jẹ́ béèrè tó ń tó ní òhò ni wípé àwọn mélòó ni mẹ́tọ̀ wọn ẹni ó ẹni ó ṣokùnfà tá padà ó sì bá ọ tó o bá padà ga má gbàgbé rẹ ẹni ó ṣokùnfà padà ó ti bá ọ tó o bá kọ̀ntínú láti bá a ṣe yóò kádàwó mi máa bọ̀ ẹnì kejì níjọ́ tádàwó bá ọ àwọn tí wọ́n ń dá sọ àpè mí bá ládàwó ṣe má gbàgbé rẹ̀ tó bá ga ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tó já sí wípé ìwọ ni wọ́n fẹ́ da omi sílẹ̀ àwọn ló fara gbà that is ìjọ tó gun tó gun dé òun ló dúró tì ọ́ tó bá padà yá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wò ó fẹ́ ìfẹ́ mọ mẹ́sẹ̀ kan ṣe tóbi tó inú ẹ̀ṣẹ̀ tó ga jù tó lè sí ọ òun ni kò gbomi rẹ kẹsẹ̀ kó kó obìnrin òun lẹ̀ o ó gbà kú nílé rẹ láti fẹ́ ṣe tó sọ kó ga jù ní kò tó ẹni tó fi lè torí ẹ̀ kẹ̀yìn sí nítorí wípé obìnrin tó ló gbà ọ́ tí ó bá ṣe kójú ogun lómi òun ti bá o kò ní jẹ́ ìyàwó rẹ̀ gbà ọ́ náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ kóbìnrin ó tó lè sọ fún òun bọ́ jagun yóò ti rí ibi tó lè gbà sá obìnrin wọ́n máa ń lo ayé wọn gẹ́gẹ́ bí ọkọ̀ tí ó fẹ́ overtake ni èyí tí ò bá rí lò bẹ́ẹ̀ òun ní máa ṣubú lójú ìjà ọkọ̀ tó fẹ́ overtake tó bá tó bá fẹ́ overtake mọ́tò kan lórí mọ́tò kan ń bọ̀ níwájú yóò ti wá wò wípé sáìdì mi tí mo ti fẹ́ overtake ǹjẹ́ tí ọkọ̀ tí mo ní yóò dúró fún mi ò bá tiẹ̀ wá dúró fún mi só níbo mi tí mo lè pẹ́ sí obìnrin máa rí ibi pẹ́ sí ẹni tó bá fi mú ẹni ẹni ẹni ẹni ẹni tó dúró tì ọ lójú ogun mi tí ń lọ gangan nù díire pẹ̀lú wọn nítorí wípé ọ̀nà mẹ́ta lógún pín sí bẹ́ẹ̀ ogun mi bẹ tó já sí wípé wá ti jà ọ́ olóò jagun mi mọ́ ogun mi bẹ tó já se pé wá destroy rẹ̀ ni ò lè ta mọ́ gbógun bá ti jàyàn o jà parí nù ogun kẹta òun ni ogun tó já se wípé yóò jà ọ́ nígbà kan àwọn ọlọ́run ó wà á ráwọn kan sí ọ láti bọ́ paná ogun iná tí wọ́n pa wọn wọ́n blọ́ọ̀kù atẹ́gùn tí ní fẹ́ iná ogun kó tó ṣe padà iná tó bá ti fọwọ́ ti àwọn èyí dànù iná ogun ó dìde padà ó wà dẹni tá yóò máa sọ wípé ah, kódà àgbákò tó ṣe ń jò ní àròkù ti tán ni bí ọba fẹ́ kágbákò rẹ̀ ó kù dìre pẹ̀lú àwọn tí àwọn aládùú tirẹ̀ ìjọ ojú ogun lè ẹlẹ́ẹ̀kẹrin dìre àbẹ́lẹ́ẹ̀kẹrin díire pẹ̀lú àwọn wo ah ọ̀rẹ́ mi díire pẹ̀lú àwọn tí wọ́n nígbàgbọ́ nù jẹ́yàn rẹ̀ sẹ́rí ẹnìkan tó táyì máa ń wò lókè ọgọ́rùn èèyàn ló fọwọ́ kan lókè ìdí nu tó fi já sí pé one thousand naira lọ́nà téèyàn one thousand bá dáa ó ti di mílíọ̀nù fẹ́ni tí ò náà. tó ń kálukú bá mú one thousand rẹ̀ lọ́wọ́ ìwọ náà wà nípò ẹ̀ tó ní one thousand ẹ̀yin dẹ́ ń gbọ́ wa tẹ́ ń ṣàdúrà fún wa tẹ́ ń kún wa lọ́wọ́ tẹ́ ń ràn wá lọ́wọ́ ká kí yín kíkì tí yín gan ju títa àwọn tó já sí wípé ńgbà tá a dókè àpadà jọ̀dọ̀ rẹ lọ. àwọn kan ni wọ́n nígbàgbọ́ nù jẹ́ èèyàn wa ẹni wàhálà mi fi máa pọ̀ lópin ìgbà náà máa ń ṣàdúrà fún Mr. Kẹ́hìndé Abíọ́dún Phillips ṣe ń ṣàdúrà fún ṣe ń ṣàdúrà fún wàhálà yẹn pọ̀ lóde torí wípé bó bá kọ̀ tó lóun ò ṣe nígbà àwọn bọ́ba mi ó ti ṣe ìrìnàjò òun náà ni ó ṣe nísìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìṣe wọn ọlọ́run ọba àlekè ọlá lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti tún jẹ́ ló já sí wípé ṣé Ìlọrin ní Kwara ní kíní ni wọ́n ti mà yín ọ̀dà ẹ̀jẹ̀ tó wọn kán tó mà yín káàkiri gbogbo àgbáyé gbogbo bírú ẹni bẹ́ẹ̀ bá sì ọ ìwọ̀nba ló jà mà àlàyé ló ṣe ìjà ló bàjá gbogbo ẹni tẹ́ ẹ rí tó já sí wípé níjọ́ tó rẹ́ nìkankan táwọn èèyàn kọ́ fún èèyàn òun ló dúró tì ọ́ níjọ́ tó o bá fi lè gbólóhùn ó sẹ̀mí ìsìn ní bá a ṣe mọ́ ìjẹ́ èèyàn yóò ṣe máa bọ̀ bẹ̀rẹ̀ sí wáyé láti gbà náà. àpọ́nlé iyì àti bàbàrà tá à nẹ́bí bàbàrà Abubakar Umar Usman Ali àtàwọn bẹ́ẹ̀ àti Abi Huraira àti gbogbo wọn ṣebí bàbàrà kún wọn nígbàgbọ́nú ànẹ́bì ni ali òun ló kọ́kọ́ jẹ́ ọmọ kékeré tó gbà fún ànẹ́bì tí ò forí balẹ̀ fún nǹkan kan ni pé ìwọ yìí i believe in your personality abubakar jẹ́ àgbàlagbà tó kọ́kọ́ gbàgbọ́ lára ànẹ́bì pé ànẹ́bì yìí ṣe ọ̀la rẹ̀ ó dà kí ló fà tó fi já sí pé ńgbà tí Khadija tó jẹ́ ìyàwó ànẹ́bì Muhammad sasọ́là kú aisha wà nẹ̀ aisha ti padà fẹ́ ànẹ́bì àwọn àjọmọ́wájọ́ ń sọ̀rọ̀ ànẹ́bì wa ní ìyàwó mi ti kú àṣà wa ya níjọ́ kan sẹ́mi ẹ̀ ṣe ìyàwó rẹ ní ìyàwó mi ni ṣùgbọ́n yìí lè fi ọwé Khadija nítorí nígbà tèmi kankan ò tí ì mọ̀ pé yìí ń dé èèyàn ló ti gbàgbọ́ náà jẹ́ èèyàn mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ tó ṣubú lónìí kò sí tó ti wá ṣubú tayọ pé obìnrin tó gbàgbọ́ nínú jẹ́ èèyàn wa àrùn tí ẹ̀fọn gbà tá a dókè gbogbo ẹni tẹ́ni lọ̀rọ̀ dílé yìí tí ìdẹ́bẹ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à nígbàgbọ́ nínú wọn nígbàgbọ́ nínú jẹ́ wa àwọn tí wọ́n nígbàgbọ́ nù jẹ́ èèyàn wa ń la gbàgbé àwa dókè tán ìgbà wọn látọwọ́ gómìnrin yóò fìtì mi òsè ń wáyé tó ga òsè ń wáyé tó kúrú òsè ń wáyé tó sanra òsè ń wáyé tó lẹ̀pa àní lánàá nígbà tẹ́nì kankan ò rí ọ sóhun ò rí ọ sí ò dúró tì ọ sí ò mọ̀ ọ ẹ̀yin obìnrin náà má sì mí gbọ́ o gbogbo ìran mùsùlùmí tó bá já sí wípé kèé ṣe ọkọ òru lẹ ló fẹ́ tó sì fẹ́ pọ̀npọ́dọ̀ ọkọ ọlọ́run fún un láǹfààní láti fẹ́yàwó kejì ká sì fẹ́yàwó lé ní òtúmọ̀ sí wípé ẹni àkọ́kọ́ òun ò wúlò ìgbà mi ń bẹ ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ olúwa kan tọ́pìkì tá mú kalẹ̀ àti ìdébẹ̀ rárá ìgbà mi ń bẹ kí wọ́n fẹ́yàwó lé obìnrin mi inú wọn fi bá a ṣẹ́gun ayé bẹ́ẹ̀ kí wọ́n fẹ́yàwó lé obìnrin mi ní ìṣẹ́gun ayé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ogun dáhìndé àmọ́ sọ fún wa pé àfọ̀n fojú rí ogun ń bẹ ogun àtìmọ́nà ń bẹ ọmọ tí wọn ló láwọn ògédè pé wọn nìkan ni lọ́dọ̀ rẹ̀ ìwọ ni wọn máa sọ fún un pé kò jọ ọmọ owó ṣe kíní fún wa mọ́ kò jọ ọmọ owó ṣe gbá fún wa mọ́ kò jọ ọmọ ṣàwọ fún wa mọ́ ẹjẹ ń sáré ẹjẹ ń sáré ẹni ó nígbàgbọ́ nù jẹ́ èèyàn rẹ̀ dákun dákun dákun mọ́jà àárín wa àti ẹ̀hún bàjẹ́ jíire pẹ̀lú rẹ̀ mójútó kún nítorí wípé òní nìkan kọ́ lọ́jọ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí a kí lálọ ó lè sọ pé òun ní òkìní lábọ̀ ẹ wò ó dáadáa ẹ wò ó dáadáa ẹni ó kíni lẹ́yìn lẹ́yìn ó lè já sí wípé àwa la padà wẹ́ bó bá dọ̀la mójútó ní ìrìn àjò ayé rẹ̀ májà ayé rẹ̀ ó bàjẹ́ má bàyé aláyé jẹ́ dúró ti gbogbo àwọn tó dúró ti kún àwọn tí wọ́n kún nítorí wípé ọ̀la àtòní kìí ṣe déédéé kẹ́ẹ́ bá náà rẹ̀ àtòní ìṣe ṣe déédéé àní apá kẹta lè yín àná ń bẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lọ́la àmà àmà bá apá kẹta lọ lórí àkọlé ọ̀rọ̀ dìre abẹ́ ọlọ́run ọba tó ní wa tó lẹ̀mí wa kó má sàmójútó wa Ramadan nìyí ọlọ́run kó gbà lẹ́sìn fún wa kó jẹ́ àgbà pé kó sì kó sí fún wa ọlá nàbẹ sallallahu alaihi wasallam ọpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ àpàṣẹ àtòdásílẹ̀ ìkànnì nígbà tí ìkànnì tí ó ń rí sí àṣà àti ìwà ọmọlúàbí àti ìṣe ọlọ́run kó mójútó wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí mr kehinde abiodun philip ọpẹ́ pàtàkì lọ́wọ́ ajé abdulgani àti gbogbo wa tá sheikh abdulateef suleiman asalejo ajé abdulrazak musa ishola adabi gbogbo ayé ìlànà àjọ ń dágbére wípé ọlọ́run tí èso tí ètò gbé òun la fọ̀rọ̀ wa lọ́wọ́ asalaamualeykum wa rahmatulahi.